بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته ترى إليه تيجي إليه يوم يقرأ عقيدة هنا العقيدة الصحابية العقيدة الصحابية يتجت يعفاو عبا أحمد بن محمد بن سلامة الأزدي الطحاوي رحمه الله تعالى ẹ̀ka àfàwà wọn gbáyé láàrin two thirty eight sí three twenty one and history ọlọ́nkọ́ bá ní kẹ́ àfàà. ilé afa wa yìí afa alákìída islam ni wọn nípa ọ̀rọ̀ àkìída wọn pèrè gèdè ń parẹ òun pè tàtún ni wọn afa tún jẹ gbòógì nínú àwọn tó ní ẹlẹfẹk tí wọn sì ń lè tẹ àrẹ alámọsábí alhánà. أفاس أعمال علم حديث إمام حديث الإمام الطحاوي رحمه الله سو طلعنا لو على بعض قال المؤلف هيا قال لعلامة أبو جعفر الوقت الطحاوي بالوقت واسمه أني الحمد لله رب العالمين ọpẹ́ ni fún Allah tí ń rí gbogbo àgbáńlá yé alàlámà tí wọ́n bá ní alàlámà wọ́n wá ní sí gọ́tù nínú sí àjùmọ̀ bàlágọ́ ó ní tà nínú kò tó máa kó gbìnrin ló ń tọ̀ wọn kìí sì sọ òun nìkan lórí bẹ́ẹ̀ ẹ̀rí tí wọ́n máa ń pè àdá ìyàtù tí wọ́n bá ní àdá ìyàtù ìròyìn ọkùnrin ni ṣùgbọ́n wọ́n fẹ́ ròyìn ẹ̀ wípé iṣẹ́ dáwà ni ló mú lọ́kùnkúndùn kò fi ṣeré rárá bíbẹ̀ ti fẹ́ kejì ló fi ṣe iṣẹ́ àkọ́kọ́ lórí lọ́jọ́ rẹ̀ ni wọ́n fi ń pè ní àdá ìyàtọ̀ káàtì mẹ́mbẹ́ yẹn lílu mobile àwọn. kàdáálì kàhálà ọkọjà rẹ̀ aláàmù lásán balagàn bẹ́ẹ̀ máa tún àfi táàsì. àfa àwọn àgbà ìmọ̀ rẹ̀ pọ̀ tó tún wájú àkójà tó lè Islam nínú àwọn àfihàn tó máa fi ń pa àwọn àǹfààní ńlá ọjà àfa sọ́nà ẹ̀rí ni wọ́n jẹ́ nínú Islam wa yìí ọ̀gẹ́ nǹkan nígbà tó ṣe kí wọ́n wádìí wọn títí wọ́n tírèsì wọn títí pé gbogbo nǹkan tí wọ́n máa ń ṣe pátá wọ́n sáré nǹkan tí wọ́n fi bá kìíní ni wọ́n kàn ní fíjà tó ṣe là wọ́n tún rà bẹ́ẹ̀ ló ti kílíà pé àṣẹ àní àlẹ́ ilmu máa takasùn ní ọba fẹ́ jẹjẹ kújẹ òun ni wàá ráhùn tá a kọ́ nínú tíra láàfin ìlò ilẹ̀ ìlmọ́ máa tẹ́kọ̀sọ ní ẹ̀ bá ti nímọ̀ kó dẹ̀ ní sí ọwọ́ tó ti máa rí kọ́rọ́ kọ́bọ̀ láti máa ti jẹun àlèwàráàkù làfa kí ni sùn àlèwàráàkù mo lé ẹni tí ń ta ìka ìwé gangan gà fanta ní àlà mo níṣẹ́ ní mọ́kárì kọ́lọ́ńkọ́ ní káfá wa afáwọn àtọ́lá yìí pé. haza zikiri bayani aqidati ahli sunnati wal jama'ati ala madhabi. fọkàhàdì ẹlmìlà ó ní eléyìí ni ìmúrẹ̀ tí wàá fún wa nípa àlàyé aqidati ahli sunnati wal jama'a àjọkàn àwọn ẹni tó wà lórí sunna sunna nabi sallallahu alayhi wa sallam wọn tún wá kó jọ lórí òdodo yẹn ala madhabi fọkàhàdì ẹlmìlà lórí ìlànà àwọn tí wọ́n gbàgbọ́ yé nínú ẹ̀sìn wa yìí. Abu Hanifata al-Nu'man Thabit al-Kufi òun là gba àwọn àyímọ̀ mẹ́rin tá a máa ń sọ yẹn Hanifa rahimahullah Abu Hanifa kọ́lọ́nkọ́lá ni kẹ́hìn tó làwọn tí wọn bí àwọn kan sọ fún ọmọ sàlẹ̀ àwọn dàgbà dé. حنيف النعمان من جنالي قوام ابن ثابت الكوفي وما كوفا نوا àwọn kan nínú àwọn ìlú tí ọmọrù dálẹ̀ àwọn ìlú yẹn òsì tẹ́lẹ̀ bá sọ àti kófà oṣù mẹ́fà níbẹ̀ láàrin àwọn ìlú méjèèjì sòkọ́rì àná ìlú yẹn wọn ò sì lè kọ tẹ́lẹ̀ àfi lásìkò ọmọ mọ̀kàtà ọ̀rọ̀ ọ̀dẹ̀ ọlọ́ọ̀bà so àwọn yẹn ni wọ́n padà wá gbajúmọ̀ pẹ̀lú náhù ẹ máa gba àlùbàṣọ jùl àlùkòfé jùl ẹ máa gbúrò wọn so kúrúfí wà láfa wà ábí yusufa ibrahim ansori àtẹnudọ́n pè ní àbí yusuf ọmọ kí wọn náà ni wọ́n gbọ́dọ̀ yakubu ní ibrahim ansori. حديث عبد الله أبي عبد الله محمد بن حسن الشيباني أيوه رضوان الله عليه gbogbo àwọn afáàní pátá ọlọ́run kọ́ bá ní ẹnu sí gbogbo wọn. wọ́n máa ja àtàkùnjúmọ̀nà ìkùtù ìdíyìnì. ẹ o àti wọn tí wọ́n ní àdìẹ ọkàn nípa rẹ̀ àkọ́kọ́ àti táwọn ahlu sunna ní àti wọn tí wọ́n ní àdìẹ ọkàn nípa rẹ̀ nínú ìpínlẹ̀ ẹ̀sìn májà gbàgbé wọn lórúkọ oríṣiríṣi ni wọn máa ń pè àlàáfíìdá a máa ń pè àfíìdá ní àlàáfíìdá àjọkàn tí yẹn ta kókó ẹsẹ̀ mi tí ò ní bí ọbọ wọn tún pè ní kíni àtàwọhìd àtàwọhìd òun nìkan náà ní jẹbẹ wọn náà wọn tún pè ní òṣòlòdì àwọn òpinlẹ ẹsẹ̀ wọn náà wọn tún pè ní asúnà asúnà òun náà ní jẹ́ bẹ́ẹ̀ òun náà wọ́n tún pè ní àlùfíìkì òun àti mo fi nínú àwọn tíra àdá padà yẹn tí wọ́n wà mẹ́ insha Allah ta'ala ẹ̀yìn eléyìí tá à ń ti lọ́wọ́ ìtawá rí parí mi lágbá ọlọ́run àwọn èyí tí ò gbajúmọ̀ tó ń fi máa fọ́ fún ọ̀rẹ́ látọ̀ kọ́ àlùfíìkì òun àti kíkọ́ tíra àti àbúhàrí kàmí nípa ọ̀rọ̀ àkídà. Hmm nǹkan tí wọ́n ń jẹ́ nìyí ọ̀yẹ̀ tì mú níbí hí. ẹ o wọ́n wá fi kí ní ìsìn ọlọ́run tí ń lè gbogbo àgbà ńlá ayé ọ̀nà nàkúlù. àwa ò máa sọ nígbà tá a bá fẹ́ sin ọlọ́run nìkan mọ̀tàkìdé lẹ́ni tó ní àdìọ́kàn ìtàwọ̀fẹ́ kíláàhì pẹ̀lú kòńgẹ́ ọlọ́run ọba kí ló máa wí o. dádájú Allah ni ọ̀kan báyìí kò sórogún fún wàlá ṣe á mithluhu kò tún sí ohun tó dàbí ọlọ́run. ẹ ọlọ́run wàá dá nǹkan kan lómi ò ní àti sáni ti ya karamba ní bọ́lọ́run lọ́wọ́ kò sí nǹkan tó pagara bọ́lọ́run ẹlòmí lè bímọ tọmọ lọ bàbá bàbá tún tọrọ sẹ́ńbẹ̀ yẹn ẹ gbọ́gbà sí o bàbá rẹ̀ nígbà yìí àmọ́ pọ̀ sí nǹkankan tó lè kọ́lẹ̀ bọ́ lọ́hùn tí ó sọ lọ́hùn pé ah, ọlọ́hun bí agbára rẹ̀ ọ̀tá àwọn ìsọkúsọ táwọn yẹn máa ń sọ ni ẹ̀yà. wala ilaha ghayruhu kò sẹ́lómi ìta máa sìn tó sì lẹ́tọ̀ọ́ sí yàtọ̀ sọ́lọ́hùn yẹn. bèlábùtì dá in ọlọ́hun yẹn kọ̀dí ìmọ̀ ni ọba àtijọ́ ni bílá ti dá ìṣùgbọ́n kò ní pinlẹ̀ gbogbo àwọn ọba tí wọ́n máa ń jẹ kódà ìsẹ́yìn ní nàìjíríà tó tó bẹ̀rẹ̀ àwọn tó lè sọ wà dára àwọn ó dàgbà jù lọ nílọ èyí yòó ọ̀sán nìkan ọba tí wọ́n bá padà mú ọgọ́rùn-ún ọdún márùn-ún nísìn ẹ̀ ní gbóhùn kẹ̀kẹ́ tó ń jẹ́ sẹ́yìn mọ́ ẹ̀ ní rí tírèsì mọ́ rárá tí bá jẹ́ sílé lọ́gbọ̀n ọdún mẹ́ta yóò ti máa yíwọ́ díẹ̀díẹ̀ ẹ̀ bá so ọlọ́run kò dí mú ni wọ́n ti pẹ́ bí láti dá in kò ní bẹ̀rẹ̀. dá inú mi fi láti ha ni. ọlọ́run yẹn sì lọ́ọ́ bá gbére ni kò lópin. láyà kúrọ́ wàlà. yẹbi ọlọ́run yẹn ò ní tán kò sì ní kú. wàlà yàkú nù ìlà mọ̀ yorì. àti bí nǹkan kan ọ̀tẹ̀ ní wáyé ìlà máa yorì dù àfihàn tọ́lọ́run bá fẹ́ ní òrì bẹ́ẹ̀. láyà tàbí lóògùn ìwòye. al-awham al-awham jamu waham rọ̀yúrò yìí tó lè máa wá sí yẹn lẹ́nu kò lè ṣe déédéé bọ́lọ́hún ṣe rí ní òfin tí wọ́n bá bá ti ń dákọ̀ ọlọ́run nílùú kí nìkan ti ń wá sínú làákàyè wa àwùlẹ̀ sọ ni o ìyẹn lè máa rí nǹkan kan tí ó tóbi tó wá wà lókè nígbà láti gbà kókè ọlọ́run wa gbogbo àwọn wáhàmù yẹn àbá yẹn jó ẹlẹ́gbẹ́ àwọn èyí tó lè máa wá sínú òyìnbó yìí rẹ̀ kò lè dógóńgó bọ́lọ́hún ṣètò gàngàn òwúlẹ̀ ń rò ni wọ́lá tòdìríkù hu al-afham al-afham jámù fáhàm àgbọ́yé kankan nínú ní àmọ́lá ah, àgbọ́yé tó jẹ́ mo ti wá rọ́ lọ́wọ́ báyìí mo ti mọ̀ kó ṣe rí gangan ọdẹ o ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní sunfin nìyẹn tí bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. wàlá yòsì bí òhólé ànẹ́mù kẹsì lá yòsì bí hù wàlá yòsì bí òhólé ànẹ́mù ànẹ́mù bìmọ́nà ànẹ́mù àwọn èèyàn ò sì lè jọ́ wọn ò lè jọ́ lọ́hùn ah! bí ẹlẹ́dàá ní sí ń fi ìṣòro ọlọ́pàá wọn ò sì bí ọlọ́hùn. wọ́n gba dá ọlọ́hùn táwọn wò háyún ni láyàmú alààyè ni kò ní kú láéláé láyà náà àti kọ́lọ́hùn bá yẹn dá wà ní kò dìpẹ́ǹdì lórí ẹnikẹ́ni àwa làwọn ò lè dá sí o wọn lẹ́nìkan èèbó ìròrí búkà tí wàá ń gbé káàkiri pé ó ní ẹnì kejì ó wà lè jẹ̀hìm ẹnì kejì yẹn iná jẹ̀hìm ni àwọn kan ti wá sọ gbogbo ohun tí ń wí yẹn wọn á yẹn dà àwọn pè ọ̀fun lẹ́jọ́ wọn ò sì fún nímọ̀ ọdún wọn ò fún tọ́pìkì tí ó fi sọ̀rọ̀ ìgbà àtọ́jọ́ pé mo sì ní ìyàwó rẹ̀ dání nìyẹn. ọwọ́ adébẹ̀ àwọn á ń béèrè pé tó ta ló tẹ̀lé yìí oníyàwó ẹgbẹ́ sọ pé ní ìkejì jẹ́ yìí mú ni ọyẹ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀bá rí lẹ́jọ́ kẹ̀kẹ́ sí mọ́ ọlọ́run kọ yúùmù lòún jẹ ó dá wà ní kò dìpẹ́ǹdì lórí ẹni láyà náà ó dá wà ní èésù kọ́ọ̀lìkùn bìlà àjá ọlọ́run ṣẹ̀dá òdìkù kàtà sí ọ̀n sí náà bá ọmọ tí a ń bí lọ́dọ̀ wa ń bí báyìí ẹlòmíràn fẹ́ kó ń bọ ọmọkùnrin kó fi lè máa hun sọ àwọn àgbẹ̀ á ní kó ń lè kún ọ lóko ẹ fún mọ́ sọ̀rọ̀ fúlàní kan tóbi ọkùnrin ọlọ́run ní fún lọ́mú ọmọ ni ó fi kú. àti ah, bẹ́ẹ̀ sùlẹ́mù bẹ̀rẹ̀ sí gbé kí a. Ah, mẹ́tàánì sí wa lọ́wọ́ ní ìlú bímọ sí ó ní ó láti kókó o ah, kí ló lè tó bẹ́ẹ̀ ó lílé yóò tún lọ fún àwọn bàbá rẹ̀ kò sẹ́ni tí ó máa bóun kiri wàrà ọjọ́ òní yìí káàlì fún bílà àjá ẹ̀dá oníbùkátà sí ọ yọ ọ fẹ́ bá kó arẹ́ńsẹ́ oníbùkátà sí bílá mọ́nà ọlọ́run dẹ̀ ní rọ́ọ̀sì kò ní kí n kèsì fún wa bílá mọ́nà láì já sí wípé eh, ìnáwó kan bẹ lọ́rùn rẹ̀ kò tó bẹ́ẹ̀ kọ́ má ṣe owó náà wọn ni ìnáwó ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ náwó fẹ́ nìyẹn ẹ má gbàgbé ọ̀rọ̀ zakato fífẹ́ o àgbẹ̀ ọ̀wọ̀n jáka ó tún wọ́n fún ẹni tó náwó fún máa ń pèsè fún àkíyèsí pé dín náírà fún ọlọ́run ọ̀gbọ́n wà fún ọrùn rẹ̀ láwa ẹ̀ bẹ́ẹ̀ ni kí a ṣẹ̀dá ni so ó wá fi dọ́là ni ṣùgbọ́n kí èsì bọ́jẹ́ dẹ̀dẹ̀ fún pé kọ́sà àti ọkẹ́ fi sọ́lá fún wa náà. ìlànà fàáfà ọlọ́run yẹn bùnmí tù mí ní máa ń pa ẹni tá a lérò pé yóò kú ìlànà káfà láì ní ipa ya ìmọ̀ pánẹ̀ nìyẹn kílẹ̀ fẹ́sàn ìyẹn rí ẹ wí báyìí tó bìlámọ̀ ṣàkọ́ ọlọ́run yẹn báyìí tó ni òun ni gbé àwọn yẹn dìde lẹ́yìn tí wọ́n bá kú bìlámọ̀ ṣàkọ́ tí ó dẹ̀ tẹ̀ ṣe ní wàhálà rárá wọn bá jẹun tó gbé àdìdẹ ẹwà àdìgbà táwọn yẹn ti ń kú látàsìkò sí abila àdìgbò lẹsẹ àmọye ọdún nìkan ọmọ olúwa tí sì máa ń sọ̀tàn àwọn ọdún yọkàn máa dákọ one million bíi kéèyàn máa dákọ one year ni ẹlẹ́yìn ní one million years àwọn ewúrẹ́ kan àwọn ẹ̀rẹ̀ kan gbégbé kan àfi kí ló ló ń ka ọdún nìyí àmọ́ dé tìgbà tí abila kú ìwà àtìgbà táwọn yẹn ti ń kú ní álàmù tá a wà yìí o ó ní àwọn àwálé mu pọ̀ o ní álàmù tá a wà yìí o àwọn bàtà yẹn ti ń kú déètì rẹ̀ àmọ́ bó ti wá pẹ́ tó yẹn náà ọlọ́run ó gba àwọn ẹni tó ti kú dìde bí lámọ́sí kọ́ tí ò ní sí dààmú kankan fún rárá mazala kọ́lùkì ó ní sẹ́rí ọlọ́run ọba sùhánà ọyẹ gbogbo pẹ̀lú ròyìn rẹ̀ tí ròyìn ẹ ti wà pẹ̀lú ẹ̀kọ́ dì í máa ń tipẹ́tipẹ́ kọ́bùlà kálùkì yìí kó tiẹ̀ tó ṣẹ̀dá ìyẹn ni wípé kì í ṣe kọ́lọ́wọ́n bá ń jẹ́ kálíkù nígbà tó ṣẹ̀dá tán. ọmọ kí wọ́n tó di òsáàbò dì ní ìfádà à ń ta àlìlámùsà. tó ń gbàdúrà ọba kẹ́kọ̀ọ́ tó wà fẹ́ di òsáàbò ńlá ni. irú èmi nìyí ìròyìn mùdírù ìròyìn òsáàbò àtàwọn tẹ́tù tí ń tún máa wá nísìn mú sẹ́yìn ṣiṣẹ́ ni àtikẹ́ẹ̀tì ìròyìn ni èsì tàtijọ́ ìgbà tí sẹ́yìn tó dé níròyìn yẹn tó dé ṣùgbọ́n làwọn ọba sọ̀hánà máa ń zálà bí ó sì pààtì rí o ọ̀yẹ̀ kò gbòpẹ̀ láwọn òròyìn rẹ̀ kọ̀dì yìí máa ń tipẹ́tipẹ́ kọ́bùlà kálùkẹ́ yìí kó tiẹ̀ tó ṣẹ̀dá rárá òun ní ti ń jẹ́ àlùkọ́rẹ̀. mi ń yìí ó ní àti fọlọ́wọn ọba sọ̀hánà wàá tó ní làbíyẹ̀sì gbàtì kò lé sí bìkáwọn èèyàn ń fẹ́ án pẹ̀lú fáwọn èèyàn jẹ́ bí wọ́n ti jẹ́ ní ọlọ́wọ̀n wà á lé sí lámì ẹ̀kún kọ́bílà wọn mẹ́sì fásitì yìí kò lé sí ìròyìn kankan tí èsì tiẹ̀ tẹ́lẹ̀ ààrẹ ti gẹ̀ẹ́tì ó tó di kọ́lọ́wọ̀n ọba sùhánà rẹ̀ nígbà tọ́lọ́wọ̀n padà dáhùn èèyàn tán bá ti wí kò sí ròyìn kan tó lé sí kọ́lọ́wọ̀n nínú rẹ̀ ẹ̀hán gbọ́dọ̀ ah, ọ̀sẹ̀ ọ̀yà. wàkàmà kàánà bìtìfàtì bìtìfàtì yìí azaliya. azaliya. kazalika la yazalu aliha abadiya. ó ní wàkàmà kàánà bìtìfàtì yìí azaliya báwọn òròyìn ọlọ́run ṣe wà látàtijọ́ wa ẹ rí i pé mo ròyìn arákùnrin kan tó ń pè ní Abu Hilali al al-askari òun òun ti tí àgbà tó ń pè ní aliforofu lọ́kọ̀wìyà àwọn ìyàtọ̀ tí ń bẹnú èdè òun ní gbólóhùn ìtumọ̀ ara wọn àti táwọn ọ̀bá mọ̀ túmọ̀ rẹ̀ lógún gbólóhùn kan túmọ̀ ara wọn nínú àkókò wá sí wàhálà tọ́pọ̀ Abu Hilal ó sì wàhálà tọ́pọ̀ o ẹ̀rí inú wàhálà rẹ̀ tó ṣe òun fi yàtọ̀ sáàni alẹ́ azalu wẹ̀lẹ̀ abadu abáni alẹ́ azalu òun ní láéláé tó ti lọ sí pẹ́ abáni alẹ́ abadu láéláé tí ó máa bẹ táyọ̀ òfin ní jáyé mọ́ ẹ̀rí pé ọ̀jọ̀ra wọn ṣùgbọ́n láàpẹ́ èdè Yorùbá lẹ ọlẹ èdè wa lẹ òun lọ́lọ́run fi sọ Kùránì kalẹ̀ kò lédè Yorùbá àwọn tí bá ń wí ikú wí ni kò sédè Yorùbá nù Kùránì ọ̀pọ̀ onúkà sọ ńjọ́ kan pé aláwọn ní iná iná lọ àlákùlì ìsẹ́yìn ọ̀dí ìrù à ìsẹ́yìn tiẹ̀ kò sí ìsẹ́yìn nínú àlùkò bàkátà ọ̀sùn dà ọ̀fàrọ̀ ni wọ́n àwọn láyé kàdàbò káfáàbò àlá ọ̀fàrọ̀ ni wọ́n àsọ́lá aláì ọlágbára. so èdè lábáwá ọlọ́run ló ń sọ àlùfáàdì kalẹ̀ bèlè sáà ní àròbí yìí mọ̀bẹ́ẹ̀lì pẹ̀lú èdè lábáwá tó jẹ́ lẹ́fẹ̀ẹ́ rẹ́ àlàyé téèyàn bá mọ̀ yàtọ̀ lókun ẹ̀rí fún máa ń sọ pé dàbídùn lásán gbólóhùn tí wọ́n ń lò fún fẹ́ẹ̀ tó twenty ìjọra wọn bẹ́ẹ̀ náà làwọn àgùntàn bẹ́ẹ̀ náà ni wàrà ikọ̀ tí wọ́n ń lò fún ọ̀tọ̀ọ̀tọ̀ kò ní jọra wọn wọ́n máa lo ilé ìtọ́wá láti kò báyìí nǹkan báyìí níjẹ́ ilé ìtọ́wá láti báyìí nǹkan báyìí níjẹ́ ìrètí àfikún abada láíláí gbogbo ẹ̀ náà láíláí ṣùgbọ́n pẹ̀lú wọn dáǹkà lórí ọ̀ká mọ̀tánà bí sì fàtì ní àgàlì ìyá gbọ́lọ́hún ṣe ní àwọn ìròyìn rẹ̀ láti jọ ti pẹ́ ti pẹ́ tó ti lọ kàdà àlékì bẹ́ẹ̀ náà ló ṣe rí o láyà zanu àléhà abada ìròyìn oníyẹ kò ní gbó pẹ̀lú ẹ̀ láti àtọjọ́ láéláé mi tí ó máa bọ̀ al-azal èyí tó ti lọ al-abad èyí ti ń bọ̀ àìláyé ti ń bọ̀ láìsá. ìsàfádà ismail khaliqi ní ìlú mọ́bí ni ó ní kìí ṣe lẹ́yìn ìgbà tọ́lọ́run ṣẹ̀dá láìsá bàdá khalqil kìí ṣe ìgbà tọ́lọ́run tó ṣẹ̀dá tán ìsàfádà ismail khaliqi ló tó sàǹfààní pé adẹ́dà ni kìí ṣe ìgbà yẹn wọlá kọlá lè kọlá mu alibariyati afada baari ó ní wọlá bí ìṣẹdáàsì ìbàríjà kìí sì gbà tọ́lọ́run wá mú èèyàn bẹ́ẹ̀ ìsìnkádà súnmọ́ ìbárí lọ́lọ́run tó ṣẹ̀ gba orúkọ àtẹ̀gùn bọnú ẹran kìí sì gbà ní. làwù ó ti jẹ́ ah. Ah. ó ní ọlọ́run tá à ń wí ìjà fún máàna rògbò òbí ìjà ìtumọ̀ ṣíṣẹ̀dá rírẹ ni ọ̀là àmọ̀rògbò bá kò sẹ́nìkan tó di ọlọ́run o ọ̀gbẹ́ni tí ń rẹ̀yìn ní sí ẹnìkan tèrè rí obìnrin ló bí ọ̀sọ́rọ̀ mi mọ̀ àti pé tùmọ̀ àṣẹ̀dá ní bẹ fọlọ́hún sẹ́ni ọ̀dà o lámìyẹ́lì wọ́n lámìyẹ́wò láti wọ́kàmà bàdàmà àṣẹyà àti fọlọ́hún ọba sùhánà òun ni máa ń jókòó bàdàmà àṣẹyà lẹ́yìn ìgbà tó ti mú òbí tẹ́lẹ̀ àti àti kúrí ọba dára ní káyífà. تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون ثالث بوز يقول ما هو محيي الموت عن أنجيو بعدما أحيا لين باتي أو جي مدله فراتكو كدله ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين بتاع تطوه نبعتها ولا طوه ẹnìkan ò lè tọ̀ sí síbi kan àtọ̀ tó dálẹ̀ báyìí kọ́ wa sọ pé àtìlẹ́tìfù ni nílẹ̀ àtìlẹ́tìfù wà lọ́ba rẹ̀ kọ́ wa àti wọ́n ti mọ̀ kó rèé rẹ̀ ò pé lórí pé mọ́yì tù mí ọlọ́run á padà jí ọdọmọ ọdọmọ tó pé gbọ́dọ̀ ọlọ́run tó padà gbéǹde mi wà ní ti ẹ̀yìn sàárè mi ìsàkàkọ̀ àzà ìsìnà kọ́bìlà ìyá ìhìn ọlọ́run fi lẹ́tọ̀ sí kápẹ́ ní mọ́hí kọ́bìlà ìyá ìhìn kó tó jí àwọn èèyàn sáyé bó ṣe jí wáyé àdáríkà. ìṣá ìhìn akẹ́rẹ́ ó lẹ́tọ̀ sórúkọ kápẹ́ ní àṣẹ̀dá kó tẹ̀ tó di kọ́ dáhùn èèyàn àdáríkà ìyẹn ni pé ọlọ́run yẹn adálẹ̀ sí lórí ohun gbogbo ọ̀kúlù ṣe ìn ilé ihe kí gbogbo nǹkan pátá tó ní bùkátà sọlọ zando lè sọ pé ọlọ́run gbọ́ máa ṣe tẹ kí n máa ṣe tèmi ní ìjẹ àníkèsè kúlà kẹ́tó lè fi kúlà ẹ̀rí nǹkan tó fún un lẹ́sùbà wọ́kúlò amòrìn àlẹ́ ènìyàn sì yẹn gbogbo ọ̀rọ̀ kọ́kà ọ̀rọ̀ ọ̀rùn fọlọ́run láti ṣe nàìjíríà kẹ́ni yìí tó ti wà rọrùn báyìí ah fọlọ́run ọ̀bá fẹ́ ṣe lókun ọ̀rọ̀ ọ̀rùn gidi o láyà kájú ilẹ̀ ṣẹ́ yìí fọlọ́run ní bùkátà sí ìdàgbà lẹ́yìn sàkàmì ìpìlẹ̀ yìí ṣe àkún ọ̀rọ̀ sẹ̀mí àlùbáṣe kò sí ohun tó dàbí àlá torí fọlọ́run ọba ń gbọ́ ohunkóhun mo sọ pé má sọ pé ń gbọ́ ọ̀rọ̀ nìkan o ẹ̀rọ fọlọ́run gbọ́jọ́ ọ̀rọ̀ lọ ẹ̀wọ̀n kọ́rọ̀ nìkan làwọn sọ táwọn míì bá ń sọ nǹkan míì sọ ọlọ́run gbóhùn kóhùn ó pè ní sàmíhùn ọ̀rọ̀ mùbálágọ̀ náà sọ àlùbàṣírù alárìnà gbogbo nǹkan lórí èyí táwọn ọmọ fún nǹkan bẹ́ẹ̀ ni ọlọ́run fún rí pé bẹ́ẹ̀ kàlákàlà ọlọ́run ṣẹ̀dá pẹ̀lú mọ̀ rẹ̀ ẹni gbogbo ààyè tí wọ́n sì dàní tó ń ti ìbànú láti lè jáde kó láàrin àwọn ọ̀daràn kan tó ń pè ní alùpàdárì ìjà àfẹ́dọ́là tẹlifádà àtọ ìfàtà àwọn méjì wọ́n ṣe mistake wọ́n sì ṣe wọ́n sìnà nípa ọ̀rọ̀ àyẹ̀mọ́ àwọn ẹni àkọ́kọ́ ní alùpàdárì ìjà àwọn tó ní òsì kádàrà tó nínú sọkúsọ tí wọ́n kọ́ sọ ni pé wọ́n ní ọlọ́run ọba sọ̀hánù ọmọ nǹkan ní odidi ni kọ̀mọ́ lẹ́kùnrin rẹ̀ bó ti dáadáa mọ́ njó ní ló ti parí ọ̀rọ̀ pọ́ńtà yẹn wọ́n gba àwa tá a ṣe ń wáyé yẹn náà wọ́n mọ̀ nípa rẹ̀ rí i pé wọ́n sùn ní tòótọ́ òun là fáwọn afẹ́ fi gbọ́gbọ́n fi nílẹ̀ nígbà yìí pé alákọ̀ọ́lùkọ́lùkọ́ bí ẹ̀lì nítorí pé nù àríkánù ẹ̀lẹ́kọ́dà àwọn orígun tí kálá kó sínú àgbà ẹ̀lì mọ̀ ti alámọ̀tàn lọ́lọ́ ọlọ́run ṣe gbogbo ẹ̀dá bẹ̀ ẹ̀lìmì pẹ̀lú mọ́ rẹ̀ gbogbo àwọn ẹrùnplẹ̀ àtàwọn ọkọ̀ tí ń lo iná yẹn tí wọ́n so wáyà sókè tó kọrin káàkiri báyìí lójú òkèèrè ọlọ́run mọ̀ ọ̀nà ẹ̀fọ́ ọ̀yá kòlókò lẹ́kọ̀ọ́ mọ́ ọ̀là tààrà àwọn míì tó tún wáyé lé ibi tá a náà ẹ̀sọ́ wáyé kí wọ́n máa ń dáyàn padà one million yàtọ̀ àbátún ti lọ sẹ́ni ẹ̀ bá padà wáyé ọ̀sán pé kèsì rẹ̀ ayé yìí mọ́ pẹ̀lú ìlú ní káwọn bàbá tí wọ́n ti lọ ọ́ndrẹ́d lásán tí wọ́n bá lọ sí wọn wọn ọmọ tí ń jẹ́ táìsì wọn ọmọ tí ń jẹ́ sólà ìyẹn ọmọ yóò máa dé nǹkan wò kí lè sí ilé ẹ lẹ́yìn àgbọ̀rọ̀ lọ́sẹ̀lẹ̀ fáwọn sáàmù sáàmù ìjọ ni tó wọ́n dá kẹfẹ́ wọ́n ti gbogbo ẹ̀ wọ́n sáré pé ìlú ọ̀jọ́ báwọn ti ti kíra bí ọgọ́rùn-ún mẹ́ta ọdún àbí gbogbo nǹkan ti ń tẹ̀ǹtì náà níjẹ̀ lónìí ọlọ́run ṣẹ̀dá gbogbo ẹ̀dá tó ti yàn bí ẹ̀lmì pẹ̀lú mọ́ rẹ̀ akọjá ara ṣẹ́ẹ́dì pé ọ̀rọ̀ kádà ló fi tẹ̀lé ọwá pé dùn ọjọ́ ọ̀rọ̀ bẹ̀lẹ́ ajá àlà ó sì fàṣìkò tí kálukú ó kù síbẹ̀ ọ̀ pé ní nílẹ̀ Yorùbá èyí dá lówó èyí sì dákú lẹ́nu tí bá lówó ni, ń dì ní. kódà ẹni tí ọgbọ́n tẹ́ ń dìyàn kò lè ṣe wàhálà tẹ́ ń tó ni o àwọn ọ̀rẹ́ wa kan tí wọ́n jó lówó nígbà tí mo sẹ̀ tilẹ̀ lábá nígbà yẹn tí máa ń lọ ra tí wà lọ́dọ̀ àrà lè fi níwà nìkan mo fẹ́ tẹ̀lé ọ lọ tẹ́ ẹ bá ń lọ sọ́jà sọ tẹ́ ẹ máa ń lọ ẹ̀mí bóyá mo tẹ̀lé lọ́jọ́ mi jù lọ mo tójú mi rí aago mẹ́ta òru ni wọ́n lọ ìgbà tẹ́mi ọ̀sẹ̀ máa jíra po ìyẹn sì bẹ̀rẹ̀ nẹ́fìlà yẹn gbà yẹn mẹ́ta òru àwa tó a lọ bẹ̀ mo wá rí pé ibi tí wọ́n ń pọ̀ sí ibi tí wọ́n tó aṣọ sí lóje ìyá àwọn ibùn àwọn arẹwà máa jẹun tàbí káyìlá tàbí kálàntàrí ìwọ́n sì ni wọ́n tẹ́ndì ṣé wọ́n tẹ́ndì lélẹ̀ ni èmi sẹ́mi ò sọ pé mi ò lówó sẹ́mi lè ṣe wàhálà bí wọn. náà àwa àwọn wọlé bíi aago méje alẹ́ láìpẹ́ jẹ́ àtúwà níbi òun àwọn mi ò tẹ̀lé lọ́mọ rẹ̀ lọ́wọ́ sọ sọ̀yìn ọ̀dá lówó rí ẹni tó ṣe wàhálà bí akúra tọ́lọ́run wá kọ́ padà kẹ́ láti bẹ̀ náà ọ̀tá ń jìnnà ni ọ̀tá ń jìnnà èèyàn sì dákú nílẹ̀ Yorùbá wọn ni àwọn àti báyìí wà ń kalẹ̀ ẹgbẹ́ gbòmìnà tí wọ́n ṣe táwọn gan mìírí báyìí pé á ah! wọn ni èyí sì ń lọ náà tó ń kẹ́rọ ẹ ká lò láti lọ ṣùgbọ́n tó bá ti padà kú báyìí òun náà wá tó wá wò ó rí i pé lífà ikùn rẹ ti wú o wọ́n ti ṣe àwọn ọ̀gbìnrẹ́jọ oríṣiríṣi o ọba adẹ́ta padà pé ibi tí ọjà sí nìyẹn ibi tọ́tọ̀ ìfẹ́ ń gbó wọ́n sì para fún ẹ̀. lọ́rọ̀ balahum àjàlá ọlọ́run wá bí àsìkò kú gbàtí ọjà mo tó ti yanjú látọ̀ sùn mẹ́rin pé nígbà tí ẹ ti wà náà yẹn ọ̀làmù yàfà. wọ́n ní nǹkan kan pamọ́ sọ́ba dẹ́dà subhanahu wa ta'ala kó tó dáhùn èèyàn. وعلم عاملون قبل أن يخلقهم ọlọ́run ti mọ ohun tí wọ́n ṣe wọ́n mọ ohun tí wọ́n máa ṣe kó tiẹ̀ tó dá rárá ṣùgbọ́n wà búdà ànàkùn àlà àdàrọ̀ ìyẹn ò túmọ̀ káwá sọ fọlọ́run jẹ́ wá ń pàṣẹ àbúrò.

ọlọ́run mọ ohun ó ṣe ọmọ ni tí kádàrà bó kò lórí ilé yìí ó sì gbọ́dọ̀ kò lórí ẹ̀ ọ̀gọ̀dà ọ̀ omi ẹ̀kọ́ afá láàrin ní ìsìn wọn ti fẹ́ bọ́ síbi ohun tó ń pè ní ìrọ́dà tó ń kà oníyà tó ń wà ìrọ́dà tó ń ṣàrẹ̀ ìyà ìrọ́dà kà oníyà àrùn ìfẹ́ gbọ́rọ̀ rẹ̀ ó ṣe rí ni mo tọ́ da mẹ́tẹ́ ohun tí ọ̀dà wà mẹ́tẹ́ ìrọ́dà ṣàràyà àwọn onígbé mo sì fẹ́ kẹ́ máa ṣe àwa mọ̀mí nísìnyí ìrọ́dà ṣàràyà lọ́sẹ̀ lórí wa ṣùgbọ́n àwọn káàfì lọ́wọ́ yẹn ìrọ́dà ṣàràyà tó bọ́rọ̀ yẹn ọlọ́run rí wọn wọ́n mọ̀ pé bọ́rọ̀ wọn ó sì jẹ́ nìyẹn ṣùgbọ́n láwọn nífẹ̀ẹ́ sí kófò yẹn nítorí pé ọ̀la yọ̀rọ̀ dọ̀lẹ̀ ìbádìí yìí alikófò bọ́lá ti kó sábú alọ́ tí mo kàdà ibùdó mùsùlùmí alẹ́ rahmatullah wọn láwọn tó máa ń sábú tó máa ń lọ́ọ̀ tí mo kàdà ó ń tọ́ wọn mọ ohun tó ń ṣe tí wọ́n ní ọ̀nà yìí gbọ́dọ̀ ọlọ́run lọ ní yorùbá yìí lòun lọ tí ẹ bá sọ wíwá yìí ọ̀nà yìí ọ̀dà ilé ìdá tí kò fi lọ tọ̀nà tí ọ̀dà yẹn kọ́ sọ pé kádà rẹ̀ hmm. ọwọ́ à ń lọ ọ̀tọ̀ fi lọ́dà ọba dà ní iná àdá yìí náà fò pẹ̀lú èlò ìmọ̀ ṣàkírọ́ ọlọ́run tó ti mú ẹ̀rí lé wa lórí mo ti mọ̀ pé ibi lẹ́nu yìí máa ṣe mo á sọ fún pé ọ̀yá ọ̀nà tó lè tọ̀ tó fi là ní o ọ̀nà tó lè tọ̀ tí èèyàn fi ṣègbè ní o wọ́n ti lọ tọ́nà tó fi ṣègbè tẹ́wọ̀n pé kò sẹ́ni tí wọ́n máa rí nǹkan kan mọ́ yóò wá ṣe déédéé mọ̀ ó ti wá ní ọlọ́run màfúùtù níjọ́ ní nígbà tó bá tó di lọ́la àmà tẹ̀síwájú ní ẹnu àlàáfíà insha Allah ta'ala lórí àlàáfíà أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك